على وصحبه ومن السلام عليكم ورحمة الله وبركاته هو لقوله إنه أوي إليك النبي صلى الله عليه وسلم ثم أنقى في رنسه fáwọn olórí agbègbè kọ̀ọ̀kan nígbà tí ń pe kálukú lọ síbi fún ọgbà Islam àtòyìnbó àtàwọn afáríkà àti gbogbo ẹ̀yà pátá polongodo nínú òwe yìí anábì máa ń sọ wípé aslim teslam gba Islam kọlà kọlà wọ́n máa ń pè láti gba ìlú. èdè yìí kò gbọ́dọ̀ parẹ́ láíláí nínú pèpè àwọn olùpèpè lọ sí ibi ẹ̀sìn Islam tí wọ́n sì jẹ́ ẹni tí ń lò ó tí wọ́n máa túmọ̀ rẹ̀ wọ́n sì máa fi túmọ̀ rẹ̀ fi bá ẹni tí wọ́n ń pè lọ sí ibi Islam sọ̀rọ̀ Islam gba Islam. Islam nítorí pé islam nìkan lẹ́sìn sọ́dọ̀ allahu azza wa jalla ẹni tó wà láyé tí ò sí kú òun ló lè gba islam tí ó di mùsùlùmí ẹni tí ọba ṣe bẹ́ẹ̀ tó kú kúrò láyé yìí láì ṣe islam ààyè àtàǹfààní àti ṣe islam ó ti bọ́mọ lọ́wọ́ kò sí wáyé bẹ́ẹ̀ sẹ́nìkẹ́ni nínú sàárè nítorí pé. ayé lèyìn àti gbọ́rọ̀ ayé lèyìn àti fi ọrọ tọ́gbọ́ sí wà wò téèyàn á fi padà já só lórí rẹ̀ ayé lèyìn àti ṣàìgbọ́rọ̀ ayé lèyìn àti ti agídí ní ti fi bàtàrà rẹ̀ jẹ tó padà lọ sọ́la gbẹ̀ngànfẹ́ àmà lọ sórí ibú torí ẹ̀ ìgbà tó ló wa dá wa kò wa fẹ́rẹ́ kò wa fún ẹ̀fẹ̀. ọdá wa fún pé ká wá kó gbogbo àwọn ẹrù ilé ayé ìjọ lásán ṣùgbọ́n dá wa fún pé ká lè bá wa sẹ́sìn ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ẹlọ́wà ní ń ṣe ìṣẹ̀dá àwọn àlùjànnú àti tàwọn èèyàn nítorí nǹkan kan àfi nítorí kán lè bá àmà jọ́sìn fún mi nígbà tí adélé ayé á rí i pé ẹ̀sìn táwọn èèyàn ń ṣe ó pé gba ọpẹ́ báwo ni gbogbo àwọn ọ̀nà yìí ṣe fẹ́ jẹ́ ọ̀nà níwájú ẹlẹ́dàá wa tó sọ wípé inna diina inda Allahi islam gbájúájú ẹ̀sìn lọ́dọ̀ Allah ọ̀nà ní islam eléyìí túmọ̀ sí wípé gbogbo nǹkan mí ya bá ń ṣe tó bá yàtọ̀ sí gbogbo bó tilẹ̀ wù kó jọ lójú gbogbo bó tilẹ̀ wù kó ṣe lọ́sọ̀ọ́ ànú lásán òfo àti òfo ni olúwa sọ pé wàmẹ́ ni yẹ́bi dàgbé ọ̀yọ́rọ̀ ìsìlámù dínà fẹlẹ̀ yọkọ̀ balẹ̀ mẹ́rin wàhùwà fẹlẹ̀ àkérò tìmínà kọ́sẹ̀rì ẹnikẹ́ni tó bá wà nǹkan mí ti sẹ̀sì tó yàtọ̀ sí islam ọlọ́hùn onígbà lọ́dọ̀ rẹ̀ wọ́n máa kí ọ pé okú àṣẹ dànù okú àṣẹ ṣòfò okú gbàsìkò jẹ́ wàhùwà fẹlẹ̀ àkérò tìmínà kọ́sẹ̀rì yóò sì máa bẹ́ẹ̀ náà tó ṣòfò tọba di lọ́la gbẹ̀ndàlù kìyàm kólú akọ́mọ́jẹ̀fà sófò torí ẹni a máa lọ́gùn rẹ̀ sí ọ létí ní gbogbo gbà nítorí kó lè bá gbọ́ kó lè bá sóríire wọn náà gba islam gba islam kọ́ là gba islam kọ́ là tètè yorùbá ń bá yí ọ dáadáa ìyẹn ni pé tó o bá gbà ọ̀sọ́nà ọ̀la fún ọ gba islam kọ́ gba islam tí wọn náà dọ̀kan nínú àwọn ẹni tí ó sóríire. So ẹ̀rí pé èdè dáná fi pè yẹn ó ní ìtumọ̀ tó pọ̀ gba islam ọ̀la àwọn òsọ pé kò gba islam nítorí kó lè bá fún àwọn ọmọ ìjọ kan ìjọ yẹn ó lè bá pọ̀ ìjọba ò ìjọba ò fún abẹ́ òfìsè gba islam kó lè bá là ìwọ gángan fúnra ara rẹ lọ́fẹ́ ra oríire fúnra rẹ gba islam kọ́la ó ní pé tó bá gba islam àti ọ́ pé gba islam kó lè bá máa dáwó fún wa owó báwò kí ni abẹ́ òfìsè kí la fẹ́ fi ṣe kò sí kankan tá a fẹ́ fi ṣe ìwọ gángan ẹni kọ́ wá ọ̀nà ọ̀là fúnra rẹ̀ gba islam kọ́ ọ̀là ó túmọ̀ sí wípé ìgbà tí wọ́n ń pè ọ lọ sí di islam yẹn ẹni tí ń pè ọ lọ sí di islam kò pè ọ wá sọ́dọ̀ ara rẹ̀ kò pè ọ wá fún pé kọ́ wá sọ láǹfààní kan kò pè ọ wá fún pé kọ́ wá jọ kan nínú ọmọlẹ́yìn òun kọ́ ọmọlẹ́yìn òun lè bá a pọ̀ ọmọlẹ́yìn báwo kí ló fẹ́ fi ṣe àní ìwọ gan alára ṣàánú ara rẹ̀ ṣàánú ara rẹ kọlọ rẹ kọ má bàa já ara rẹ kọlọ rẹ kọ má bàa já sófò ó gbogbo nǹkan mi ta ṣe irọ́ lásán ni irọ́ lọ́bàdé irọ́ náà ni wọ́n jókòó náà ni wà nídìí rẹ̀ eléyìí tó ṣe pé kò lè padà já fún wa inna dina inda Allahi islam ìwà nítorí wípé gbogbo èèyàn tá a rí láyé yìí èèyàn mélòó nínú èèyàn mẹ́wàá ni wọ́n bí sórí Islam kódà kò sí èèyàn kan nínú èèyàn mẹ́wàá bóyá ká sọ pé èèyàn mélòó nínú èèyàn ẹgbẹ̀rún ni wọ́n bí sórí Islam èèyàn kan nínú ẹgbẹ̀rún bẹ́ẹ̀ ni tó bá gbogbo èèyàn tó wà láyé yìí olú ẹlẹ́dàá wa wá ṣàánú tiẹ̀ oníkọ̀ ọjọ́ kan nínú ẹni tó bí sórí Islam ó yẹ kó dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra yìí ìsìláàmù tó wá bá bàbá rẹ̀ ìsìláàmù tó bá yà rẹ̀ lórí ẹ̀ àbí bàbá rẹ̀ nìkan lọ bá lórí ẹ̀ dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra yìí má jẹ́ kí ìsìláàmù yẹn bọ́ ọmọ lọ́wọ́ o orúkọ lásán pé wọ́n fi ń jẹ́ mùsùlùmí o ẹ wọ́n bí mi wọ́n sọ mí lórúkọ báyìí wọ́n pẹran súná mi òun nìkan kọ̀sọ́ di mùsùlùmí rárá rárá ẹgbẹ̀rún ẹran súná kọ̀sọ́ di mùsùlùmí ṣùgbọ́n gbà tí wọ́n dàgbà tó ríra rẹ báwo ló ti ń ṣe islam ìhàwó lọkọ sí islam tó mójútó islam rẹ òkú oríire láàmú ma ọ ìwọ tó ṣe pé wọn ò fi ọ sórí islam ìwọ náà ló wá fi lọ sí islam ìwọ náà kú oríire mójútó islam rẹ má islam rẹ mọ́ ọ lọ́wọ́ bàbá ẹni lè má jẹ́ mùsùlùmí ẹni lè má jẹ́ mùsùlùmí olùwàkóso ní mùsùlùmí olùwàkóso máa ń ọmọ yìí yọ alààyè jáde látara òkú bàbá màmá jókòó olúwa yọ alààyè jáde lára wọn má jẹ́ kí islam yẹn gbàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ìwọ tó ti wàá gba islam títí dòní ronú sọ̀rọ̀ ara rẹ ikú ń bẹ bó ti ṣe wà lánàá kọ́ lọ wà lónìí agbára tó ní lánàá kọ́ ló ní lónìí iye ọjọ́ tó kù fún ọ láyé lánàá kọ́ ló ń kù fún ọ láàárọ̀ yìí ọjọ́ kan ti dínkù ojoojúmọ́ là ń súnmọ́ sáré téèyàn bá ṣe bẹ́ẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ téèyàn fi lọ wọ sàárè lórí àìsè Islam wà á rántí ọ̀rọ̀ tó ń gbọ́ yìí wà á rántí rẹ̀ nígbà tí ò ní wúlò fún wà á rántí rẹ̀ nígbà tí ó jẹ nǹkan àbámọ̀ ńlá fún ọ torí ẹ̀gbá Islam kò lè bá sóríire <clears throat> tó bá kó kù tó kú ibà máa sọ̀rọ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ò gba Islam wọn ò bá gba Islam nítorí pé òun ti rí àti gbogbo ń tán sọ yóò tọ́ ni àti gbogbo ń táwọn ṣe tọ́ ẹ̀tàjẹ́ lásán ni nítorí di eléyìí ẹ̀rí àwọn bàbá bàbá nínú ọ̀rọ̀ tó sọ tó wúlò wọn ni kólú amáṣe wá ní adọ́run mọ́tọ́ o ti mọ òótọ́ látàyè tẹ́lẹ̀ kó lè bá a sórí rẹ̀ ọbẹ̀ Allah fún àwọn mùsùlùmí ti ń ṣe Islam lójú méjèèjì kólú akọ́dá kọ́kọ́ mọ́ pa àwọn dàtà ìdá ọbẹ̀ Allah sẹ́ni tí wọ́n fi lórí Islam tó ń ti ya kèfèrí tí ò ṣe islam ma kólú akọ́dá wọn padà sí díẹ̀ sí islam abẹ́ allah sẹ́ni tó sì wà ní káfíìrì ọ̀sẹ̀ bọ́ tí ń ṣe nǹkan mí yàtọ̀ sí islam kólú akọ́dá kan kọ́fà wọn náà mà náà lọ sí díẹ̀ sí islam kó ṣe gbogbo wa pátá ló lóríire olú ẹlẹ́dàá akọ́sàánú wa kọ́mọ ṣẹṣẹ wa lọ́mọ aná ìntà ṣe káfí wọná olú amọ́fà wa ṣe kò ń gẹ̀rẹ̀ ìntà ṣe káfí wọlé jẹ́mìnà olú akọ́fì wa ṣe déédéé rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك